sàánú rẹ̀ tí ó fi dá wa padà sí ìjòkó wa níyẹn ọjọ kẹta nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún السلام عليكم ورحمة الله وبركاته لتزواج من تفسير سورة المائدة آية أبسلانة هنا آية تتعليني أظن نبي tọ́lọ́wọ́n ọba ولا ọlá tó kìnìún ohun tí yóò jẹ san alimuhari bíi nawal asrori àwọn ẹni bí àwọn olùyakọ ọlọ́run olùyakọ òjíṣẹ́ ọlọ́run àwọn pààyàn pààyàn àwọn dánadáná. ọlọ́run bá wá ń sọ kí lóun tí ó jẹ́ fẹ́ wọn ìyẹn ẹ̀sẹ̀ sáyé àti tọ̀run. a sọ̀rọ̀ tó pọ̀ fún wa ní àná ike ọlọ́run ní ìdààmú ọjọ́ sáwọn lẹ́dí náà yóò hárí fún ọlọ́run àwọn ọ̀sọ́ òun là. alẹ́ tí àwọn tó ń jọ lọ́wọ́ ọba lógun tó ń yakọ lọ́hùn tó ń yakọ òjíṣẹ́ tí wọ́n wá ń tẹ̀ bàjẹ́ ká lórílẹ̀ láyò kọ́tà lù ká pa wọ́n pakúpa lẹ́yìn náà kákẹ́ wọn ní kákẹ́ wọn mọ́gi àbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ ká gé ọwọ́ wọn nípa sípa yọ kábà gọ́wọ́ kọ́ gẹ́gẹ́ òsì àti ká sì lé wọn tó lẹ́ẹ̀ ìyẹn ni pé ká lé wọn kóòlù àbí ká tì wọ́n mẹ́wọ̀n ìyẹn ti ajẹ́ ìdójú kí ìtayé ẹ̀sẹ̀ ìtayé nìyẹn ọba tó ajẹ́ ẹni tí ọ̀sán àti ọlọ́run kẹ́kẹ́ bá ti sọ ìyá tó tóbi á tó ajẹ́ tiwọn afẹ́kẹ́ mọ́ kótó di wípé a sínú ẹni tó bá wá sùn bá ń kọ́kọ́rọ́ tó gbà a fún wa lánàá wípé àlìṣirọ́ọ̀bà wọ́n mú látara àlìhárùkù ogun òdìkejì àlàáfíà níjẹ́bẹ̀ wọ́n lè ní hárọ́bà òkú mùhárọ́bà dánù ọjà lógun àbí ká sọ pé fìràbàn gbígbógun nínú àbí ká sọ pé wà mí nà lè harabi àlè harabi nínú èdè lọ́wọ́ àtúmọ̀túmọ̀ àsálìm ìjà nkẹ́gbà ọbẹ̀ ẹ̀gbìn yẹn lè sọ wípé haraba fúlànà mọ́làhù ìyẹn ni pé ọgbà owó ẹ̀ ọjọ́ owó ẹ̀ gbà sábàbẹ́ túmọ̀ kí ni mo dán pé ní fẹ́ràn báyìí o lè túmọ̀ kọ́tí mo sọ̀rí ìdáná kí yẹn yọ ọtí bọ̀m̀bọ̀ láti gbowó àbí kéèyàn yọ sí bọ́nbọ́n láti pànìyàn àbí kéèyàn yọ síta láti sẹ̀rù bani àlá tàbí lèlùmùjẹ́ àrọ́tì lójú táyé bùkẹ́ aláràká kéèyàn fẹ́ sọ pé àní fún èsì ìsẹ́gbẹ́ pẹ̀lú kéèyàn máa gbára lẹ́kọ̀ọ́ òun lágbára àti gbébi téèyàn ti wà láàbí yẹn tó ti ṣe láàbí yẹn òní sẹ́ni tó sàmì yẹn bẹ́ẹ̀ irúfẹ́ ẹsẹ̀ yìí ọjọ́ kẹ̀bí rọ́dún ní ìjàmbá yẹn ní tòun náà ẹsẹ̀ kan nínú àwọn ẹsẹ̀ ńlá tó yẹ pé téèyàn ọba tún bá lórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ léwu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún jọ kan lára àwọn tó ní gbèdéke ẹ̀yà tíṣẹ̀rí àgbékalẹ̀ fẹ́ni tó bá ti rúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lóbi jáde pé àlùkò ní gẹ́gẹ́ lára ẹni tó bá wù lérúfẹ́ iṣẹ́ dánadáná yìí tíra ọlọ́wọ́ bá pè ní muharibina lillahi wa rasulihi olùjọ ọlọ́run lógun ni olùjọ jíṣẹ́ lógun ni olùtẹ̀bàjẹ́ ká lórílẹ̀ ni òun lọ́fà níyà rẹ̀ ti lé kankan tó kó ti lé tó yẹn ẹ̀yin náà gbọ́ àní wọ́n wọ́n pẹ́ nìyẹn ń pa fúnpa ni tàbí kí wọ́n kàn án ní àgbélébú wọ́n kàn án lálórí àbí kí wọ́n gé ọwọ́ rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ nípa sípayọ àbí kí wọ́n lè góòlù ìyẹn kó jẹ́ dojú sí ayé sọ́bàjẹ́ lẹ́sìn bí ọba wa lẹ́sìn ó tún jẹ paríparí àtó tóbi fún un. ẹ̀rí ká tó lè sọ wípé dáná dáná lèèyàn ọlọ́run má jẹ̀mú lásọpọ̀ afẹ́kẹ́ mọ́ sí àtẹ̀wé sókí lánàá sábà fi sọ pé dánadáná lèèyàn òun tó ń gbọ́dọ̀ jẹ́ mùkẹ́lẹ̀ àti bàlágà ánilàkàì tó lè ronú sí kí tí wọ́n bá máa mú ìyá báyìí ní mẹ́fọ́ nítorí pé béèyàn ọba nílàkàì ó ti bàlágà kódà kọjá bíi ikú àníbá ẹ má jágbàgbé hadith dáhà náà ti mọ̀. كما لا النبي صلى الله عليه وسلم جو يوم رفع القلم عن ثلاث wọ́n ti gbé gègé sókè nípa ẹni mẹ́ta wọn ò ní kan kó ṣe é da kò ṣe é da sẹ́dílà wa kọ́ kó ṣe é da kò ṣe é da láàbọ̀ kó dárìn ẹ̀ kápá ọmọdé tí ó fi dàgbà ẹni ó sùn tí ó fi jí àtiwín hàtà yóò fi hàn torí rẹ̀ á fi pé. bákan náà ẹni náà wò wípé ẹni yìí mùhárìkù ni olùjọlọ́ lógun ni olùjàndẹ́bì lógun ni dánẹ̀dánẹ̀ nítòótọ́ ó sọ ohun tó bá jẹ fún sáré lára òun ni àlẹ́sì zẹ́ẹ̀ ìyẹn ni pé ẹnìyẹn gbọ́dọ̀ wà ní abẹ́ òfin ṣẹ̀ríà ó sọ wọ́n jẹ́ mùsùlùmí la gbà lérò yẹn tàbí kọjá sí bíyà àwọn àlálòjọ bẹ́ẹ̀ ó sì mọ̀ pé tá a bá mú áàdùn lórí òun dẹ́dẹ́ wọn ọba àmà sápẹ́ jù bẹ́ẹ̀ lọ. ẹ̀lìtìzáàmù nìyẹn. arínú wọn tí wọ́n dá mẹ́tẹ̀ mú wípé kọjọ́kùnrin ṣùgbọ́kọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. obìnrin mi lè ya kàtàngírì jọkùnrin lọ nínú wa pànìyàn nínú wa dárẹ̀dárẹ̀ ìfẹ́ iná ẹ máa ń gbọ́ ẹ máa ń gbọ́ nínú ìròyìn nítorí pé ìpìlẹ̀ òun ni bí àdìsá ṣàkọ́ nípò rìjáàlì èèyàn ìyẹn ni bí ọkùnrin àbí obìnrin bá ti wí ṣàkọ́ nípò rìjáàlì ni wọ́n ya wọ́n látara ọkùnrin náà ara kan náà ni wa nínú májẹ̀mú káfíẹ̀ níyẹn náà a lè lórí ẹ̀ lọ títí òun ni ife. kóńtọ̀ wo ṣe kí ni o ó gbé nǹkan ìjà dání ó gbé dà dání ó dà bójú òkúta àbí kò pa ẹ̀rí ṣùgbọ́n a rí náà àwọn olùmọ̀tò ní ọba àwọn àgbẹ̀ nǹkan dání ó ti tó ní yẹn rí bí ẹni táyà rẹ fẹ̀ tó yẹn bí ẹ mẹ́rin ó ti rí yẹn tí lọ ìyẹn ti gbé mílíọ̀nù lọ́wọ́. ọsẹ kíá tó ní gbé bẹ́ẹ̀ ni tí wọn bá irun ọpa àwa ń sọ̀rọ̀ pé yóò gbé dàda ni ọ̀rọ̀ ọjà kéyìí tó wà lẹ àìgbé dàda ni rẹ bó bá mẹnìyàn ó lè fẹ tọ́ba kọlu ó lè fi mọ́ gbà ọ́ ní kùkù lásán oríire ọkọ ni tẹ́lẹ̀ làwọn àti fẹ́ kọ́sẹ́ ìgbé dàda ni àlùhẹ́ pé ọ́sà lè ó káyà kódà kó kú gbajú báyẹn gbajú olórí dáadáa ní nínú májẹ̀mú kótó ti bá gbà pé muharibu lè yàn níbi tí wọ́n ti ń lo sẹ̀rí àti wọ́n fẹ́ wá lo ìyẹ̀sì yìí lórí ẹ̀ agbọ́dọ̀ di àlùfọ́ọ̀dù ánilẹ̀ ọ̀mọ́rán ibi tó ti ń ṣe pálapàla yẹn ọgbọ́dọ̀ jìnnà síbi táwọn yẹn wà gbélé yìí ni wọ́n là lè lò ó bí ó jìnnà tó bá yẹ kó kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ fẹ́ ọ̀yọ́jú dáadáa ni ó ti ẹ̀fẹ́ láyé àtijọ́ náà rẹ̀ nígbà tí o fẹ́ bá sóòkù sóòkù kí ni ojúmọ́mọ́ wọ́n ọ̀pẹ́sì ẹni tó bá lẹ́nu ẹ lóyún ọba bá tiẹ̀ lọ́ní. nígbà tí òṣìṣẹ́ tó lè sọ pé káì ọmọ ẹ̀fẹ́ má jẹ́ fún wípé kó jìnà síbi táwọn èèyàn ń gbé yàn ìyẹn náà mú ìyẹn náà mú ìjìyà ìjìyà táwọn afẹ́ nìyẹn là ń sọ yẹn nígbà táwọn má jẹ́ a lè máa sọ fún wa lánàá náà láti la fẹ́ kàn mọ́ sí ọ̀rọ̀ àná yẹn wípé ìyá yìí tẹ́sà tẹ́sà ni àbọ̀kẹ̀ wa ní onírẹ̀rẹ̀ ẹnu àwọn olùmọ̀ lórí ẹ̀ ẹ lè máa sọ pé mo jẹ́ ọ̀jẹ̀ sàn ìdẹ́mọ̀ ọ̀jẹ̀ sàn lẹ́sìn náà yóò hárí fún náà lọ́ọ́ àwọn ọ̀rọ̀ sùn wọn là. ويسعون في الأرض فسادا أن يقتلوا ọlọ́run ní àdéhùn tí ó jẹ́ sọ̀rọ̀ fẹ́ni tí ń jọ ọlọ́run ọba lógun àtòjíṣẹ́ rẹ̀ tọ́wọ́ ń ṣèbàjẹ́ lórílẹ̀ ayé yóò kọ́ ṣàdúró kápá wọn pàkópa eléyìí la wá ń sọ̀rọ̀ lórí ẹ̀ wípé ṣé ààbò kan nú àwọn ìjìyà yìí ni ẹnì kan sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ lánàá ṣùgbọ́n adó lórí pé afẹ́sà kan nú ẹni àwa fẹ́ fẹ́ mọ̀ sí i pé kì í sọ̀rọ̀ kan lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀. kápá àwọn yóò sọ làbò àdígájú kan ní alóore àìbẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ káàkiri ọwọ́ wọn àtẹsẹ̀ wọn nípa pípayọ àdíkàsí ni wọn kó nílùú ẹ̀rí ẹ̀rí pé yà mẹ́rin òun làwọn sọ yìí pé sí ìyá yìí amúkẹ́nu mẹ́rin ni àti èèyàn kẹta bá gbámú báyìí gbogbo ìyá ni láti jẹ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà á pa á pa tó fi òkú rẹ̀ á kẹ́ ẹ mọ́rùn-ún àtúntí ọwọ́ rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ nípa sípayọ táwọn abúlọ gbókù rẹ̀ sọdù níbẹ̀ yẹn láti tó ọ̀rọ̀ méjì lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ kẹwàá yìí pé onírẹ̀rẹ̀ nìyá yìí ajá ti rí pé á fi àyẹ̀ níbi yẹn bá ti dárẹ̀ yẹn torí kò súnmọ́ kó ti pé bákan náà ní dídárẹ̀ yẹn ó ti wáyé dáná dáná ń gbà mí o lè jásí pé yọ gbẹ mí ni o lè jásí pé yọ gbowó ni o lè jásí pé yọ ṣèjẹrù bá ni pé ajásí pé ìyà kọ̀ọ̀kan wà pẹ̀lú èyí tó bá ṣe ń bẹ̀. àwọn ẹni tí wọ́n ní onírẹ̀rìn la máa mú yà yẹn pẹ̀lú bí yẹn bá ti dáná yẹn tó ẹ pọ́nẹ̀ lásán lọ́dá ìjìyàwó láàfù tó bá pààyàn ìjìyàwó láàfù ó fẹ́rù bá ìjìyàwó láàfù. ẹ̀rí àwọn tí wọ́n ní ojú rẹ̀ ni akọkọ ọ̀rọ̀ àkọ́kọ́ ọjọ́ mọ́sáàbù ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wà lórí ẹ̀ kí ni wọ́n fi tẹ̀rí òun náà ń tafsir àfọwọ́ ọ̀tọ̀lẹ́ eh, ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní àwọn yẹn ń túmọ̀ ìtẹ̀niwẹ́rẹ̀ àlàyé ìtẹ̀niwẹ́rẹ̀ ni wípé ó dìpẹ́ǹdì lórí tó bá dá. láti mọ̀ yìí dáàbò ń lò yà yẹn. wọ́n ní àáfà ìńkọ́tàdì. táwọn ọ̀daràn yẹn bá pa àyà ajájú bá pa àwọn ẹ̀fà kúta rẹ̀. àwọn olùsọ́lá bó ọ̀ àyẹ̀bẹ̀kọ́ á kàn wọ́n di bùkùté lẹ́yìn tá a bá pa á tán tó bá já sí wípé. wọ́n pààyàn wọ́n tún gbowó àwọn kú wọn náà. akẹ́ ẹ̀ má gbélé èkó yẹn ni bá kẹ́ mọ́ di akẹ́ mọ́rùn. ẹ lẹ́yìn ìgbà yẹn àtọ̀ apá. ọ̀tùkọ́tà ẹni ìwà àdúrà ní ká nípa kó bá yẹ kó wọ́n nìkan lọ́jà gbà. àwọn yóò bá wọn mìíràn láàrú àbí ká lé wọn kó kó bá yẹ kó wọ́n kẹ̀ sí sẹ̀rù bá wọn lásán. débi báwọn ẹni tó ṣe pé ìfúnpá wọn máa ń ga wọn gbọ́ báyìí wọ́n ti dákú lọ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ̀kalẹ̀ fọ́sítì. wọn ò gbowó kẹ̀kẹ́ wọn ò ti pa ẹ ẹ ajájú báwọn náà kọ́ wọn lé wọn kó lù ẹ̀rí wọ́n wá ní àlàyé tí abdullahi bin abbas fi tú àlùkò àní yìí rọ́dí aláwọ̀ sálà àníkùmá ìmọ̀ tàwọ̀kì ìfàní. ìgbọ́ kó ṣe wí pé ó ṣe déédéé ohun tó wá látọ̀tà nẹ́bì ni o èsì kọ́kẹ̀dá sọ àbí kó sì yéé dè lóbi tu èyí yóò tì í bàjẹ́ pàhùwà ọjà ẹ̀rí ni. kí ló fi tọ́ka sí pé tàníwé ọ̀hún ni dáàbì gbà pé bẹ́ẹ̀ ni òun ní pé ìjìyà yẹn wà pẹ̀lẹ́ àgùláwé pẹ̀lẹ́ àgùláwé kì í tọ́ wà lákọ̀ọ́kọ́ lọ́kọ̀ọ́kọ́ lé àwọn yòókù ọ̀sán ló òwúrọ̀ lè kápá wọn ṣé mi tún bẹ́lẹ́ yìí kù èyí tọ́ tẹ̀lé ni àwọn yòókù ọ̀sán làbú kọkàn wọn bọ di kùkùté ọsẹ wọn lálọ rẹ ìyẹn tún fọwọ́ lé ìkẹta tí wọn ti ọwọ́ wọn àtẹsẹ̀ wọn nípa sípayọ ìyẹn tún kéré tí a lórí ẹ gbọ́dọ̀ wọlé máa kiri káàkiri sẹẹsì wọn kẹlá lórí ó kiri jọ wá èyí tó wá tó wá kiri tó kẹ́yìn wọn ní pé ká lé wọn góòlù wọ́n nínú gàdá àti mọ́nú Al-Qur'an ní ìwé ìwù tó bá ti pẹ́ sà mẹ́mẹ́ yóò gba òfin ní bíi àkàtà ìlà ìlú wa kú kẹ́nu mẹ́rin èyí tó fú yẹ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gba àwọn òsì bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó fú yẹ yìí ajá ti pé ó dìpẹ́ǹdì lórí ọ̀rẹ́ téèyàn bá dá ìyá rẹ̀ ní ọ̀jẹ̀. wọ́n ní ẹjọ́ kàfàrà tó yẹmí ẹ̀rí pé bó ṣe rí nìyẹn àtúntà bá gbèrò yìí pé ká tó bó ṣe wáyé tọ́lá ìpa fẹ́ ká tó bó ṣe wáyé gan ajá wípé ètò líle lákòókò fi bẹ̀rẹ̀ bí irú kàfàrà tó ti hàn ẹ̀fọ́ ìtẹ̀rẹ̀ ẹni tí ó fẹ́ ìyàwó ẹ̀jọ̀ yẹ kí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó gbèsè. ẹ̀dáhùn ni tàhírí rọ́kọ̀bà aṣẹ́rúdọ́mọ. ìgbésẹ̀ kejì kan ẹ̀rí kò le àbí ò le owó tí yóò fi ṣẹ́rúdọ́mọ ẹ̀ sọ́wọ́ fà. ìgbésẹ̀ kejì tí ọba lè rí yẹn. ẹ̀dáhùn ẹ̀hẹ̀ afọ ọgọ́ta aláì afún ọlọ́jẹ ẹ̀rí pé yẹn náà tún lé jáde lápò yẹn. ìgbọ́wọ́ rí yẹn tún rọ̀ jùlọ. àwọn náà nìkan gbà rẹ̀ kíni o oṣù méjì léraléra torí kò ní gbówó kan jáde òróró ara rẹ̀ ní ọ̀sẹ̀ sí kíni o ní ọ̀sẹ̀ díẹ̀ pẹ̀lú pé ọgbà rẹ̀ wọ́n ní máa ti mú àlùkò áàdì nìyẹn tọ èyí tó bá yẹ kó wọn fẹ́ kẹ ẹ tó ni á bẹ̀rẹ̀ pẹ̀lú líle ní kàfáàbù sí ha àti kàfáàrà tòlùkọ́tìlì ìpànìyàn náà ẹni pé wọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o tàbí rọ́kọ́ bá lẹ́yìn ìgbà ló sọ fún ọmọ àgbà wẹ́ kíni o àwọn oṣù méjì sọ nípa bẹ́ẹ̀ àwọn fi sọ yìí pé ẹ̀ṣẹ̀ máa wáyé lòdì wọn bí yẹn bá ti dáràn bọ́ràn yẹn bá lé sí ìyá ó lé sí tó bá dínkù ìyá ó dínkù àdìgbé làkàyè ti gbà wọlé wọ́n tún wá sí déédéé òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́ ọba sọ́nù àyà mi yìí pé ọ̀jẹ̀sà ń sẹ́yẹ́ àtún sẹ́yẹ́ àtún mìsìlò ẹ̀sán ẹ láàbí òun náà ní kí èèyàn gba àlákì irú rẹ̀ náà. sọ nípa bẹ́ẹ̀ ajá pé déédéé ìwà ẹ̀ṣẹ̀ tí yẹn bá wulẹ̀ yẹn ó jìyà rẹ̀ òun lélẹ́yìn sọ yẹn. tòun tí mo ti já sí bẹ́ẹ̀ náà lè ó mọ tó wípé anel kò tọ̀ àwọn dánẹ̀dánẹ̀ tí wọ́n bá pààyàn tí wọ́n gbowó ọba làákàyè mú ká sọ pé akẹ́lẹ́ wọn kó lù lásán ṣé làákàyè tọ̀dọ̀ tí wàá gbà wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti rí i pé láàyò nkin kọ̀rọ̀rùn láti lọ áyà yìí lórí ìfàámu kẹnu mẹ́rẹ̀ẹ̀rin áwò kílẹ̀ nìyẹn ṣe ni ẹ̀rí wọ́n ní lápẹ̀rẹ̀ ní tọ́ba ajá ṣe dáná dáná dáná bó ṣe dáná ọ̀pá yẹn ọ̀sẹ̀ tó kápá síbà níbi sọlọ́lọ́ àtàlà ti sọ ọ́dẹ́lẹ̀ yìí pé láàyè ìlú dágùn mọ́rẹ́ ìmọ̀sílẹ́mù bá ti fi bẹ̀rẹ̀ fún wa lánàá ọ̀sẹ̀ tó láti ìtajà ọmọ nìyẹn mùsùlùmí lẹ̀ ìlà bí ìtẹ̀sálàm àbí kó sì kan mẹ́ta bóyá abilé gba àbá abilé yàtọ̀ ságbèrè abẹ́mi tọ́gbẹ̀mí abẹ́ni tọ́gbẹ̀sìsì tó kó lọ́dọ̀ àwọn mùsùlùmí parapọ̀ fún wọn ọ̀bá wọn sí mọ́ ẹ̀rí lẹ́yìn ìgbà yẹn ẹnu wọn tún kò náà lórí wípé bó ti jó nira ẹ̀rẹ̀ yìí gan bó la ti fẹ́ lò gan. àti Imam Shafi'i rahimahullahu ta'ala àti Imam Ahmad àti àwọn ọmọ tí wọn méjì tí wọn gbajúmọ̀ nínú àwọn ọmọ tó Abu Hanifa náà àti Ishaq wọn lẹni wọn bá pààyàn tó gba dúkìá kápá káwá tẹ̀ wọn bí kùkùté ẹni wọn bá ti pé dúkìá nìkan lọ gbà wọn gé ọwọ́ ọ̀tún rẹ̀ àtẹsẹ̀ òsì rẹ̀ ẹni wọn bá dẹ́rù bá yẹn tí ó pa yẹn kò sì gbowó kí wọn lè kó mi ẹ̀rí tẹwárì lóyè lọ́dọ̀ àwọn ṣàfihàn àwọn tí ìjìyà ni kì í ṣe ìjìyà tí sẹrí àṣọ níbi tó bá wu ẹni tó já sáájú ní darí ìlú wọn lè filẹ̀ àbí kó sì wá ní ìtọ́ bá lọ́wọ́ dábìí ní pẹ́ẹ́nu wọn Abu Hanifata rahimahullah wọ́n tọ́ báyìí kọ́ka dúkìá kó tó di pé ọgbà àyàn abọ́gbà kẹ́kọ̀ọ́ wọ́n ní ká tá a bá jẹ ní àti àtà yẹn túba tí ó fi túba tí ó fi ronú gbé wàdà tá a gbà lérò pẹ̀lú nìyẹn oríṣi ọ̀rọ̀ ọ̀hún sáà ni wọ́n sọ lórí àwọn míì tó súnmọ́ sọ́lùkù yẹn àwọn ní tí wọ́n gun ní nǹkan tí wọ́n á fílẹ̀ tó dùn èyí bá lọ sẹ́yìn bí wọ́n ti sọ fáwọn fáwọn bèbèrè tí wọ́n kàn tí wọ́n làwọn kàn yẹn bí fèrè wọn náà ti ń ṣe ń jèlò pé kìí ṣe pé tùmọ̀ rẹ̀ nìyẹn wọ́n bá ti gun ní nǹkan wọ́n ti gun ní nǹkan kó á fílẹ̀ bẹ́ẹ̀ kọ́ rárẹ̀ àrí nínú wọn ni wọ́n sọ pé tùmọ̀ rẹ̀ nìyẹn. tó ọ̀rọ̀ táwọn sọ wípé sàní ẹ̀rí pé yẹn lágbọ́ ọ̀rọ̀ alẹ́ lórí lánàá wípé ìyá yìí nu mẹ́rin pé yẹn sá àti mú kan ní. tí wọ́n ti jáde fáwọn lọ ọjà náà owó aláṣẹ tẹ̀tẹ̀ wọn. ẹ aláṣẹ máa mú kẹsàn-án àwọn ọ̀yà mẹ́rin yìí nígbà tí pípé dáná dáná ni wọ́n bá bá aláṣẹ ó lè pa wọn. àbí kọ́ kẹ́ wọn mọ́ fi kùkùté àbí kọ́ kọ́ wọ́ àtẹ̀tẹ̀ nípa sípayọ̀ àbí kó ṣùgbọ́n wallahu ta'ala a'la wa a'lam ọ̀rọ̀ àkọ́kọ́ tá a wí yẹn náà lọ́rọ̀ lórí wípé ìyá yẹn jó ní rẹ̀rẹ̀ pẹ̀lú káwo kílẹ̀ nìyẹn ṣe tọ́ba fi dáná dáná pa yẹn ẹ kí wọ́n pa bóun náà mọ̀ fi ṣe rí ẹ gẹ́gẹ́ bá sọ fún wa níbẹ̀rẹ̀ kí wọ́n pa tọ́ba sì já sí pé lẹ́yìn tó tó gba náà ó tún pa yẹn ẹ kí wọ́n ṣe lálórí ọ̀pá yẹn ó tún gba kan sí lálónì ọ̀yìn kó gba dúkìá lásán kí wọ́n gbọ́wọ́ rẹ̀ afẹ́fẹ́ rẹ̀ ń pa síbáyọ̀ wọ́n wá sí pé dẹ́rùbà lásán ni wọ́n lè kó nù wallahu ta'ala a'la wa a'la. ọ̀rọ̀ bíi táàbù ti ṣe wá ní ìparí tábà wà níbi táàbù ń lo ṣẹ̀ríà irúfẹ́ ọ̀daràn yìí bóòlù á fi pa á pa bọ́ bá ti rí gbogbo ọ̀nà tó bá ń fi rọ̀ wá lọ́rùn ní ká fi pa ọ̀rọ̀ agbọ́dọ̀ pa ni yóò fi sáré ní kó lè hà ní tó bá ti rọrùn á sáà pa ni ẹ̀rí ká pa ni. nígbà tó lọ́wọ́ ajé oyè wa ni pé tó wáyé pé wọ́n pa àyàn dánadáná pa àyàn ògbówó ẹ tí wọ́n pa wọ́n kí wọ́n má sọ pé àwọn òtún kẹwọn ọmọ jì mọ́ àwọn akẹwọn ọmọ jì. eléyìí jẹ́ àwọn kẹ́kọ̀ọ́ kan tí yẹ ká kẹ́ sí lábẹ́ ohun tó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ọ̀rọ̀ tuntun ṣùgbọ́n mo wò fún ìtẹ̀ tí a lè mú àti mú níbẹ̀. ọlọ́run bá wa sọ wípé láti kàlà ó mú kí n ṣe yóò fi àyà àti dùnìyà. ọlọ́run ní láti kàlà ó mú kí n ṣe yóò fi dùnìyà ṣíṣe bẹ́ẹ̀ á jẹ́ ìdójútì fún àwọn ẹni tí wọ́n ṣe ọ̀daràn yẹn láyé tọ́ba wa di lọ́rùn ìyá tó tóbi máa jẹ àwọn tí ò bá péjọ nígbàgbọ́ òun yẹn fẹ́ni tó nígbàgbọ́ ojú sì ti dé bá láyé nìkan nìyẹn ọlọ́wọ́ wa ní ẹ̀lẹ́dín náà tá bọ̀ ọ́. ọlọ́wọ́ wa ní ẹ̀lẹ́dín náà tá bọ̀ ọ́ wọ́n fi ẹ̀fẹ́ àyà eléyìí wọ́n fẹ́ tí ó yé wa wípé òdòdó lè mọ̀ hárọ̀ bá ti ìjìyà ẹni tó ṣe ìwà ọ̀daràn yìí ìjìyà rẹ̀ máa ṣubú ànífun níjìyà yẹn nígbà táwọn ẹni yẹn bá ronú síwádà ṣáájú ṣáájú kọ́wọ́ tó ń bà wọ́n lọ́lọ́wọ́n bá sọ pé ẹ̀lẹ́dínlẹ́dáàbù. àyàfà àwọn tó bá ronú kí wàdà bí nǹkan bẹ́lẹ̀ à ń tẹ́kọ̀dérò àlẹ́ ìdí ẹ̀ ṣáájúṣáájú kọ́wọ́ yí tó bà wọ́n. ẹ lọ bọ̀ ìkọlọ̀ ọmọ ọba aláforíjì ní ti máa ń sì kéèyàn. wọ́n ní tábà gbé e lórí yìí pé àwọn mùsùlùmí fún náà àwọn yìí ń wọ́n ti kọ́kọ́ kílẹ̀ àná yìí pé èyí ń sàwọn àforíjì wo lọ́tẹ́ fọ́ máa rí sí ìyẹ rárá ọ̀lẹ́ láforíjì àfi tó bá túbá ló kù sí wàá túbá ń bí ẹ bọ́. sọ̀rọ̀ fọlọ́ ọ̀dọ́ pé ní lọ́ọ́ àlà ẹ̀kúrà ní ìṣọ̀rọ̀ kẹ́bí wọ́n yẹ kúrò máa dún ní dáàlì kalẹ̀ mọ̀ yẹ sáà. ọlọ́wọ́n bọ̀ ní foríjì ni káfíńkẹ́ kéjì rẹ̀ ní ìjọsìn ṣùgbọ́n ohun tí ọba fẹ́ bọ́ ọlọ́run lè forí ẹ̀sìn yẹn òun làwọn onígbàgbọ́ òdodo ṣe máa aláforí sí báyìí nígbà náà òun kú sẹ́bọ̀ ẹ wá rí àwọn mùsùlùmí lórí pé àwọn ọlọ́wọ́ adánẹ̀dánẹ̀ báyìí máa ń dáàbò tí wọ́n bá ronú kú àdá ọwọ́ tó ń bà wọ́n ẹ̀rí adágbé kò sí jìyà pé a pa wọn kì í ṣe dandan mọ́ a kà wọn mọ́ kì í ṣe dandan mọ́ á sàn wọn wọn àtẹ̀sẹ̀ wọn nípa tó bá yọ kìí ṣe dandan wọn. ọjọ́ yìí pé aya yẹn jó yìí wá yìí pé gbogbo ẹ̀ pátá ló ṣùkú fún lé wọn lórí àní fún wọn ní jìyà rẹ̀ nígbà tó nígbà gbogbo tó bá ti túbá. ṣùgbọ́n fẹ́ bọ́ ni ọ̀sọ́rọ̀ lórí ẹ̀ tó bá jẹ táyé sáà fún jẹ tọrùn. obìnrin fẹ́ tó bá jó nígbà gbódodo ọjẹ tẹtẹ kọjẹ kọjẹ ìyá nígbà tó sọdá rẹ̀ tọba tó wá di lọ́rùn kò ní jìyà nítorí kó ṣe kíni o nítorí kó ṣe ronú pèwàdà. sọ nípa bẹ́ẹ̀ wọ́n lórí eléyìí òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wà lórí ẹ̀. ibùdó àbí hasim látọ̀dọ̀ àlìmọ́ bíi ṣáàdì wọn ni wọn gbà nìkan ní haris abunu badir asayimi min ahlil basra wọn ti balẹ̀ jẹ́ ó wà dánadáná wọn wá bá àwọn yẹn kan náà wọn kùrẹ́sì sọ̀rọ̀ nínú wọn ni hasan ibn ali àti ibn abbas àti abdullahi ibn jafar pé wọn bọ̀ wọn bá láti sọ̀rọ̀ wọn ti bá àdéhùn sọ̀rọ̀ nípa arákùnrin dáwé yìí ìyẹn harisa bínú bàdìrì aliyu òfin lọ́kàn balẹ̀ kó lè gbé lu òfin ọ̀daràn ni o wọn lọ wá lọ bá sàáyìn bínú kọ́wọ́ kọ́yì alihamudani ìyẹn wá fi sílé kó dúró náà ń bọ̀ fún òfin lọ́yọ̀jú sálásẹ̀ ìgbà ìbọn ló ti túbá aláṣẹ ló wọn lè gbà fọwọ́ asúgbèlú fún òun fi ọlọ́kàn balẹ̀ fi ọmọ agbèlú ọ̀daràn ẹni ẹ̀ńtò tó òsìlò ti túbá ọba lọ́ba àlè lọ́dí ọlọ́run tẹ̀lé àlè ọwọ́ dọ́dọ̀ àlè ọdí rẹ̀ aláṣẹ mú mi ní orí ni àforí ni tẹ́nìkan bá ń jẹ ọlọ́run lógun tí ń jà nẹ́bì tẹ́lẹ̀ tó ń ṣiṣẹ́ dánẹ̀dánẹ̀ tó ti tèbàjẹ́ lórílẹ̀ ọba kaaya ẹnẹmọ jẹsàrò lẹdínà yọhárì bó na lọhà ẹ wọn rọ sóòlà ọkaaya ẹ ike ayà sọ pé mo jẹ ọjẹ sẹn ẹni tí ń jọ lọhùn lóhùn àdójútẹ rẹ lógun àwọn ẹnìfìlà mi fàtàdá lọ́sìn balẹ̀ jẹ wọ́n bàjẹ́ lórílẹ̀ ayọ̀kọ̀ tàlú kápá wọn pàkópa kákẹ́ wọn mọ̀jù ká gé apá àwọn àtẹsẹ̀ wọn ní pàṣípààyàn àbí ká sì lé wọn bò nílùú dáhìí kàlà fún ẹ̀mí omi tó níyà ìyẹn máa jẹ́ ìdúró sí wọn láyé tó bá tún di lọ́rùn nígbà àwọn òtún gbà kọ́ lọ́rùn ìyá tó tóbi máa jẹ tiwọn. ẹnì ẹ wá káyà yẹn débẹ̀ yìí pé àtẹnitọ́ bá tún bá ń kọ́ tóbi wáyà yẹn débẹ̀ mí kọ́ mílẹ̀ ansákẹ́dẹ́rù àlẹ́ yìí ni ṣáájú ṣáájú kọ́wọ́ yín tó bà wọ́n. torí bẹ́ẹ̀ lọ́mọ ìgbọ́lọ́ wọn bá nìkan fún rahim aláboríjì ni máa ń sèké yẹn àní ìgbáyà báyìí ṣe ọ̀pá àwọn sọ̀hábà bá ti mọ̀ wọ́n mọ̀ láti ní káwọn ẹ̀ sọ wọn. wọ́n kọ́ ọ̀fà عند كتاب الله تبارك وتعالى tọ́wọ́ ní bàkẹ́ làwọn fẹ́ ṣe tẹ́lẹ̀ tọ́wọ́ bẹ ti gbọ́ pé ń tọ́lọ́ ń lọ́wọ́ kan wọ́n ti gbà. ṣé ọkọ sọ pé wọn lè jẹ́ ni yóò gbèlú pé kò sí fọ́ọ̀kẹ́ balẹ̀ fún tọ́wọ́ àwọn bàbá àwọn yẹjú rẹ o. tọ́rọ̀ darẹ̀ ní dáadẹ́ dáadẹ́ ni o. ẹnì wa ti túbà owó sì bá tó fi túbà. àlẹ́ gbá yà yìí wọ́n yẹn lè ké wọ́n sì lè máa ti kọjá lọ bẹ̀kẹ́ kí wọ́n ti wá gbé ah ṣé báyà yìí pẹ́ẹ́pẹ́ bẹ́yẹn owó yẹn wàá fà á ó sì lọ́wọ́ ju olúkú wàdà lọ́wọ́ kẹlẹ́sẹ̀kẹsẹ̀ kàtàbàlẹ́kù ànẹ́ẹ̀nẹ́ ọkọ̀ lẹ́tà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọláǹfààní àti máa gbé lò ní pọ́blẹ́mù sàáyìn lùmọ̀nù kọ́yé ó ní ẹni àní hárí sàgbọ́nù bàjẹ́rì ni báyìí ni ìbùdókòwò sọ́bàrí ti gbẹgbà wà rẹ̀ ìbùdókòwò sọ́bàrí látọ̀dọ̀ àmì òṣù àní wọ́n ní arákùnrin kan bá ní mímúrad láti fámìlì yẹn ló ti wá ọwọ́ lọ bá àbí musa àbí musa ti jẹ́ ní darí kúfà nígbà yẹn lásìkò ìṣèjọba Usman Affan radiyallahu ta'ala anhu wọ́n ní lẹ́yìn ìgbà tẹ́ni yẹn kí wọ́n rẹ̀ yẹn tán ọwọ́ nílẹ̀ àbú musa hàdà mọ̀kànmọ́lẹ̀ ààyè níbí kí wọn wá fara pamọ́ sọ́dọ̀ rẹ ni o èmi ńlágbájá ọmọ lágbájá ẹnìmọ̀rọ̀ ní ọ̀daràn ni. mí o sọ́yẹ́ pé mo ti jẹ́ ọlọ́run lógún mo ti jà nẹ́bì lógún mo ti ṣèbàjẹ́ lórílẹ̀ tí mo ti ṣe dáadáa dáadáa èmi wá ní mo ti ronú pìwàdà ó tó ti mọ́wọ́ yẹ́ ọ̀pá mi ẹ̀rí ọ̀sẹ̀ ti lọ bẹ́ẹ̀ ni tó ti di aláṣẹ ní wíbẹ̀ ẹ̀ tí ìmú mi ti fi ṣiṣẹ́ ni mo bá wọn fẹ́ kẹ́ gbàmí láyè kí n bá gbé lu o ẹ wá rí wọn lábùkún sábà nílé ọba ni ẹ rí lágbájá ọmọ lágbájá yìí káàtì ẹ ní wípé ó ti jọlọ ọba lógun tẹ́lẹ̀ ó ti jàǹdẹ́bì lógun tẹ́lẹ̀ ó ti ṣèbàjẹ́ lórílẹ̀ ó ti wá ronú gbàdá fún ọwá tó ń bà lórí bẹ́ẹ̀ ẹni ọba pàdé ẹ lọ́nà ọmọ ń pè ní dáradára mọ́ ọ. dáadé ká ah, ọkùnrin dáadáa yẹn ni dáadáa ni wọ́n sọ ń parẹ́ ọ. Abu Musa al-Ash'ari radiyallahu gómìnà ní kú fáńjọ́yà ọwọ́ ni ìyẹn kò sọ nìkan ọ ẹ kó sọ ẹni ó tó ẹni ó máa rí ẹni tó ní yẹn tòdìrí gbogbo tòun ó bò àtìmáàtì yóò tún ṣẹlẹ̀ sí sí ah, ìyẹ rárá àpérò ẹ̀ làwọn làwọn fúlàní ń ṣe àwọn yakubu tí wọ́n bá mú pé oúnjẹ máa lù wọn ò jí àti wọn jẹ ti ká mọ́ ẹ ò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ọjọ́ mẹ́ta yá àwọn ọ̀dọ́ tí wọ́n kú ní ọjà gbẹ. àwọn gbà yí pé kùránì tó rù táwọn ti fi ṣépè fún lójú àti padà wá di pé kò sí kíní ṣírìkù kẹ̀kẹ́ náà fi ṣe o ọ ìyá pé wọ́n ti ní ọ̀tọ̀ rẹ̀ àrùn kùránì ò ṣe kiri yìí tó ní ọba ṣe é ọba lọ. òṣìṣẹ́ ni tí wọ́n ti bẹ́ẹ̀ kú tí ò rí ọwọ́ àti bẹ́ẹ̀ fún un náà ní yakubu sọ fún wájú ẹ̀ pé àbá tí àwọn bá wí ní títí wọn bá gbọ́ àwọn náà ní ìgbésẹ̀ tí àwọn lè gbé ìgbésẹ̀ wọn lẹ́yìn lẹ́gbẹ́ àlàbí yakubu oníbẹ̀ kò sí ìkẹ́kẹ́ tí àwọn ò ti pé àwọn ò gbé fún wa lè tí àwọn bá ti gbé fún wa lè gbé kúlẹ̀ gbé òru gbogbo àwọn kẹ gbé òru ẹsẹ̀ rẹ̀ yóò lè pàbà yóò tún sáà ti má ti rẹ̀ yóò fi bá bẹ̀ lọ. àwọn kẹtù rí sí pé kó ru Qur'an wọn àgbẹ musa fún wa ti ru kíní yẹn òun ló ṣe bó ṣe ṣe yẹ o ìdórí sísì náà níjọ́ tó bẹ́ẹ̀ fún ẹ o fẹ́rẹ́ wọn ò lọ ni o wọn mú ọwọ́ ò ò ní bọ̀ bẹ́ẹ̀ o wọn ni ọba ru wọn máa ka gbogbo àwọn ètò orí bíríbí yẹn fẹ́ ìlànà nínú ìfẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn àwọn ẹni tí wọ́n ní accident ìjọ ẹ̀ sí àtọ̀mọ́ ìjọ ti joyè ó ní wọ́n ti lọ kó aago màálù tí wọ́n ti àwọn láàbù káwọn lórí wọ́n bá gbọ́ báwọn yẹn tó fi dá màálù wọ́n ti dálẹ̀ ìgbé àwọn lọ bí oyè táwọn lọ jẹ yìí wọ́n tún lọ kó màálù wọn wọ́n tún wá lọ bí wọ́n ti lọ wọ́n bọ̀ tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ tí wọ́n yẹ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ mo tẹ wo pé kíní yẹn ó bi tó ní kò ní tùmọ̀ kẹ̀kẹ́ lára òun pé inú òun dùn pé òun táwọn ti padà báwọn ti fẹ́ kó ní lórí bẹ́ẹ̀. báwọn sọ pé wọ́n stọ́ọ̀pù wọn ò sì stọ́ọ̀pù. mo dáa fẹ́ fàyọ ní ibi láì ru kùránì. olójú tún bá ti ẹsẹ̀ yìí àpọ̀ ọba tún bá ipasẹ̀ ẹsẹ̀ yìí náà ló fi bá lọ. ìyẹn ò ní ìdí fún wọn náà tá a bá sòdodo pẹ̀lú ẹ̀ náà ni ó ti. ẹ wá gbọ́ àbúrú rọ́bì ọlọ́run sàlẹ̀ àrẹ tó jẹ́ gómìnà tó olóbi túbá tó tọ́ tọ́ba sòdodo bí túbá rẹ̀ já gbà wá mùsùlùmí ọ̀sẹ̀ bí ìlú mọ̀ nsọ́dàkì ọ̀nà ẹ̀fẹ́ ni ọ̀ma rìn kódà kò ní jẹ́ fọ́mánsì àbí kílẹ̀ máa ń pè fáwọn dánẹ̀dá àbáwọn ayakìlà àbáwọn ẹni tí máa ń jí nǹkan ni wọ́n máa jalè. ẹ ọ̀pẹ́ lómi ò mọ́ ó ti ṣe dáadáa yọ wá ní àwọn èèyàn jọ fún ọgbẹ́ àdúgbò yìí ó pẹ́ nìkan ṣe tẹ̀ báyìí tó lówó ẹ̀ ń sọ wọn máa wọn lẹ̀ fọ́tò kan wọ́n lọ sùn mẹ́fà gbà mí ẹ̀yìn ọ̀dẹ̀ sí mímọ̀ kankan kódà wọ́n lè gba adéṣan ọ̀rẹ́ ti lé sádùúgbò yóò tún gbogbo gbogbo àyẹ̀yẹ́ ṣe rí ní ọjọ́ wọn bá dé báyìí ọkẹ́ ìyá ilẹ̀ gbogbo kọ́lọ́ kò sí ní wọn ò ní wọn ni wọn yí Tọwa káàdì bá tọwọ́ àti pé wọ́n ti ń pa lẹ́mọ̀ mọ́ ọ̀sẹ̀ rukurani onídìí kéèyàn rukurani pé tọ́ba jẹ́ wọ́n ti ń pa tòtòrí náà yóò <laughs> yóò ọba jáde tún ni tún lọ sí yẹn. ọ̀kọ́tàlà ebó sì lò ṣé mọ́ ni wọ́n sì yẹjú ẹ̀ nìyẹn. ibùdó jẹ̀rìr ẹ̀tọ́ bari látọ̀dọ̀ ọmọ òsàmúlò ìtàkùn ìmẹ́dání wọ́n ní ẹ̀rí àlíyà àlí àlásàdì kèrè sí àlímúlà àti ìtọ́lẹ̀lẹ̀ o àlíyù gẹ́gẹ́ ló jẹ́ àlásàdì fámìlì àsàdì ni nínú bani àsàdì wọ́n lòun náà jẹ́ ti ń ṣe dánadáná yìí tẹ́lẹ̀. ó ń dẹ́rù bá àwọn èèyàn lọ́nà ó ti pa àwọn èèyàn yẹ́kanyẹ́kan ọgbà dúkìá àwọn èèyàn gbogbo àwọn tí wọ́n já láṣẹ wọ́n wá káàkiri ọwọ́ ọba ẹ̀rí wọn ò tó yí padà wá ọba lòun ti ǹjẹ́ bó lọ sí bẹ́ẹ̀ ni ìgbé ya ìbádí alẹ́bí ní asọ́fù àlà àǹfọ̀sẹ̀hìm. wọ́n nígbà tó ń gbọ́ tí arákùnrin kan ká ayá wípé ẹ̀yẹ rúfin míì. tó ṣe pé wọ́n ti ṣàṣejù táwọn gẹ́ ríra wọn nípa ṣèjù yìí pọ̀. ọlọ́run wa ni ẹ má ṣe ajá nínú òkè ọlọ́run ẹ̀yin tẹ́ ń wo pé àìsẹ̀ sáadá yìí ti pọ̀ tọ́lọ́run bá fẹ́ wo bóun ṣe ṣe á òun ò ní bọ́ mbẹ́. ọlọ́run wa ni ẹ má ṣe ajá nínú òkè ọlọ́run ọba torí pé inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yẹn ọlọ́run lè forí ẹ̀jìn yẹn nígbà tí yẹn bá ti ronú gbé wàdà innahu huwal ghafurur rahim tọ́rọ́ lọ́wọ́ bá ní aláforíjì ní bí máa ń sì kéèyàn wọn ni bó ṣe dúró nìyẹn wọn wá ní ìyẹn ìjìnlẹ̀ rẹ rúṣẹ́ ọlọ́run tó káyà yìí lọ́kùn bá ń sun kílẹ̀ kan ẹnìyẹn bá sun kà ó sun kà báyìí tẹ̀sán kó gbé dàkọ́rùn ó fi ń pààyàn káàkiri ọba kì dàbà kọ́ ọ ọba lóhùn ti túbá wọn lọ wá wọ mẹdínà mínà sahari lásìkò sahari ọwọ awẹ ọlọ mọsálásí ànábì sallallahu alaihi wasallam ọkà ṣùgbọ́n ó jókòó sọ́dọ̀ àbí ìwọyọ láàrin àwọn ọmọ tí ó lọ́pọ̀lọpọ̀ tí wọn pẹpẹ lábọ ẹrọ ọjọ́ yẹn gbàtọ wá di pé gàtà kò ti lọ òun náà ni òkú díẹ̀ ní máa ń bẹ nù fájúrò fájúrò ti dé o ṣùgbọ́n òkú kékeré kẹ́ ọkọ̀ wọn ń pè ní gásàkù ìyẹn ti lọ ìsìpáàrù ti wáyé òun ni pé ọkọ̀ ọjà pé èèyàn ò ní mẹ́lẹ́ sí mẹ́lẹ́ sí èèyàn ilẹ̀ ti mọ́ báwo yẹn ti mọ́ nìyẹn pé ọkùnrin pàyẹ̀pàyẹ̀ tá aláwa kí yẹn ni wọ́n bá ti lè sùn ó ní à nígbà ń wò wọn báyìí tọ́lọ́ ti fọ̀gbọ́n gbàgbọ́ yé ọ̀nà láti ẹ̀mí lẹ́lẹ́kùn alẹ́ yà kò sí nǹkan ẹ̀mí mi bọ̀ ẹ̀ ẹ̀ ṣe ṣe gẹ́gẹ́ fún mọ́mọ́ yìí mọ́mọ́ fẹ́ sì yẹ yín kọjá bẹ́ẹ̀ kò sí nǹkan ẹ̀sì fún mi ṣèbí mo dé lẹ́ni tó ronú kí wàdà ni kó tó di gbọ́wọ́ yín bà mí ah, àbúrò rẹ̀ ni ah, sọ́dà kan wọ́n yẹ kó rí ìlànà tá nẹ́bí gbélé yẹn la fẹ́ sọ òótọ́ ni wọ́n tọ́ sọ yìí o kí sáà sáà wà lámú jẹ́jẹ́ lọ́wọ́ mọ́sálásí wa ó tún kírun pẹ̀lú wa tọ́wọ́ afárẹ́ ẹlẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ń yàdí ó tú bá nìyẹn. ṣé bọ́lá òsì sọ bẹ́ẹ̀ yìí pa àwọn tó bá ronú fìwàdà kó tó di pọ́wọ́ yín bá wọn àwọn yẹn gbogbo ìjìyà yẹn yẹn ó ti ṣubú fún wọn nìyẹn torí bẹ́ẹ̀ ẹ lọ́mọ wípọ́ lọ́wọ́ ọba aláforíjì ni tí máa ń sì kí èèyàn ọbẹ̀rẹ̀ wa ni a òótọ́ lọ sọ ọba gbà lọ́wọ́ mú tó fi fa lọ sọ́dọ̀ ẹ̀ ń aláṣẹ ìyẹn mọ̀rìwá bọ́nù lẹ́hákàm òun lọ jẹ́ aláṣẹ màdínà nígbà yẹn bí gómìnà màdínà lásìkò ìṣèjọba Muawiya àwọn amòjẹbí òní aliyu nìyí o asájú lẹ́yìn gbogbo yín náà ti mọ̀pọ́ darẹ̀ ni ẹ wò gbàdúrà wá ẹfàsì wá wá wá kí wọ́n tó sẹ̀mù ẹfàsì ti jí yẹn ẹ wọ́n pa àwọn olè kan náà ti wà bí àwọn adínní kankan tí wọ́n ti wà ń jẹ lóga tí wọ́n wà wọn mí kọ́ wọn tún náà wọlé wọn wọ́n sì ti pé kọ́ rẹ̀ léde pé kọ́ báyìí ní jẹ́. àbẹ́nìkan tó jó lórí ọ̀daràn kan bóyá pààyàn pààyàn tí wọ́n ti dákọ̀ rẹ̀ pé lágbájá báyà wọ́n wa wọn ò ti rí mú. òun nìyí o kò ti wá túbá. kò sí kankan náà sì fún ma o ẹ lè pa o kò sí ohun tẹ fẹ́ tẹ òfun ma o wọn ní alẹ́ yìí wá jáde lórí ìsìsì lẹ́yìn tó ti ronú gbàdá dárí ìyẹn ní asàbí dárí tóun náà ń jagun tó jọ́ ní ọlọ́run kódà ọ̀tẹ̀lé wọn wọ́n jagun débi odò gan wọ́n lọ jagun lódò àǹfà yìí náà ní àwọn sọ́jà tó fi pé omi làwọn ti ń jagun sí wọn àwọn dé fi àbíkẹ́ ń pè wọn àbí àwọn èèwọ̀ ní tàwọn tòkè yá fẹ̀sùn dé fi ní lómi yẹn tọ́ọ̀ ọjàgùn wọn ni wọn padà àwọn róòmù kọlọ ọbùn sẹfínẹ tàbí ìlà sẹfínẹ bí bíńsúfúnì ọwọ adìpapọ̀ ojú omi wọn hì dára wọn láwọn róòmù yẹn wọn súnmọ́ra wọn tọ́sẹ̀ ní wípé ọkọ̀ padà fẹ̀gbẹ́ lélẹ̀ nìyẹn gbogbo wọn padà tẹ̀lé ọbẹ̀ yìí pé eléyìí sòdodo ń túbà rẹ̀ yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ àmọ́ bọ́yá àsìkò wà fún wa àbí tí béèrè bá ti tó tó di bá bẹ̀rẹ̀ wọ́n ní ti wàsílà yìí àbí ká sì mú ti wàsílà yìí ẹjá mú wàsílà ká fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgọ́ wo lè ní ọ̀la ń ṣe. ẹ̀rí àyà yìí ó ń pani láṣẹ ìtẹ́kùwá nípa ìpayọ̀ ọlọ́run ọba àti àlùwàsílà wíwá àtẹ̀kù. ìwúndé yẹn fi súnmọ́ lọ́wọ́ kéèyàn wá àti jihad ń pàṣẹ ìbẹ̀rù ọlọ́run àti ìwúndá fi súnmọ́ lọ́wọ́ ọba káwa àti ìjagunjú ọ̀nà ọlọ́run ọba. ọlọ́run bá wa ń pa àwọn rẹ̀ láṣẹ peter buhari pé wọ́n páyà ọlọ́run yà ayọ́ lẹ́bí náà àmọ̀tó ọlọ́run ní ẹbẹ̀rù ọlọ́run ọbẹ̀ yìí onígbàgbọ́ òdodo. wọ́n ní gbogbo ògbà yóò tọ́ba já sí pé ìbẹ̀rù ọba pa pọ̀ mọ́ títẹ̀lé tọ́lọ́run. òun náà ní ìkóra ró kúrò níbi haram àti pípa ohun tá pọ̀ sí ìtumọ̀ rẹ̀ nìyẹn. ọlọ́run wá sọ lẹ́yìn eléyìí pé wàá tẹ̀gú ilé ìlú sílà. ìyẹn ní haram gbogbo nǹkan tẹ́ ti kọ́ ẹ fi sílẹ̀ ẹ fi ilẹ̀ ẹ kúrò níbẹ̀ fi súnmọ́ abdullahi bin abbas sọ wípé àlùwàsílà kò túmọ̀ wípé kẹ́ mú ṣéèkù pé ṣéèkù yìí àwọn ni wọ́n mú wa dọ́dọ̀ ọlọ́run ọ̀hún kì í ṣe bẹ́ẹ̀ ẹ wá ohun tẹ́ fi súnmọ́ lọ́hùn nínú nǹkan tọ́lọ́hún ọba yọ́nú sí kò sí ohun tá a lè fi súnmọ́ lọ́hùn ju ohun tọ́lọ́hún ṣe lọ́rùn yẹn fún wa lọ nínú nǹkan tá a lè fi dẹni ọlọ́hùn èèyàn dẹni ọlọ́hùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ yẹn ọlọ́hùn bíi irun ọ̀rẹ́ yẹn nínú nǹkan tá a lè fi dẹni ọlọ́hùn èèyàn dẹni ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn iṣẹ́ ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run bí àwọn nẹ̀wá fílà àwọn nẹ́fílà èèyàn fi dẹni tó súnmọ́ lọ́hùn gbogbo àwọn ìsúnmọ́ yìí ni kẹ́ wá kẹ́ fi súnmọ́ lọ́wọ́n ọba. ìyẹn ni pé ẹ wá ẹsùnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú tẹ̀lé ẹsùnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú kẹsìtẹ́ pẹ̀lú ọjọ́ ìyọ́ lọ́wọ́ ọba nínú ẹ̀rí wọ́n ní afọ ìbùdó sẹ́yìn òun wá káyà yìí pé òláyé kẹlẹ́ bí náà ọ̀hún náà yẹ kó tó kó náà ìlà àrọ́ fi hímọ́lẹ́wà sí ìlà ayé ọmọ àkùrọ̀ bọ̀. ayé ọmọ akọrọ ọbẹ wọn dẹ̀ láwọn kan tí wọ́n bá lọ pé bẹ́ẹ̀rù wọ́n bá àwọn ẹni ọlọ́run wọ́n bá àwọn àtẹ́bẹ̀ ọlọ́run wọ́n bá àwọn màláíkà ẹ̀ wá láwọn ẹni tí wọ́n ń pè yẹn gẹ́gẹ́ alára ẹ̀fún ní ilárọ́ fi hí múlẹ̀ wá sí yẹn là àwọn yẹn ò fẹ́ dákẹ́kẹ́ ìwù tí ó gùn wọn súnmọ́ lọ́hùn làwọn gẹ́ wájú ẹ wà àwọn ẹni tí wọ́n ń pè Jésù tí wọ́n ń pè lọ́lọ́run Jésù ọ̀wá nǹkan kan ju pé ohun tí ó mú súnmọ́ lọ́wọ́ ọba níwájú bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹni rẹ ẹni rẹ táwọn èèyàn ti gbé wọn sí fún ọlọ́run àwọn ẹni yóò pè dá kankan ohun tí wọ́n fi súnmọ́ ọlọ́run ọba iná làwọn ń ṣe ń tiwọn bí irun ọ̀rẹ́ yẹn bí àwọn nẹ́fílà bí àwẹ̀ ọ̀rẹ́ yẹn bí àwọn àwẹ̀ nẹ́fílà bí àwọn sádàkà àti ìmáṣẹ́rì ìdámọ́lẹ́bí pọ̀ wọn táwọn ń wá nìyẹn tí wọ́n fi súnmọ́ ọlọ́run ọba nípa bẹ́ẹ̀ kí ni ń jẹ́ àlùwàsílà atẹ́gùn òun ni ó ti amúyẹ̀ débi èròǹgà wàsílà ó lè jẹ́ ipò kan tó ga lálùjẹ́ńgà tí í ṣe ipò òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó tún jẹ́ ilé rẹ̀ nínú àlùjẹ́ńgà wàsílà nílé òjíṣẹ́ ọlọ́run bá jẹ́ lálùjẹ́ńgà òun làyè tó súnmọ́ jù lálùjẹ́nà tó súnmọ́ àlẹ́ àràsí ọlọ́run ìyẹn wà sílà èyí táwọn bàbá máa fi sàdúrà ike ọlọ́run bá mi kọ ọlọ́kọ́lọ́ ń tẹ ọlọ́run ọba kọ bànẹ́bí lága wà sílà aga làwọn ń pè wọ́n ní ọlọ́run kọ ọlọ́kọ́lọ́ ń tẹ ọlọ́run ẹ̀yìn bàbá fẹ́ bẹ̀rẹ̀ bàbá fẹ́ bẹ̀rẹ̀ eh, tẹ̀síìrì tàbí ẹ̀kọ́ wọn tẹ̀ ti parí rẹ̀ wọ́n á fẹ́ sàdá pé àfa ẹ̀kú pọ̀ sílẹ̀ ọgbà ọlọ́run kọ́lákọ́lọ́ ń jẹ́ ọlọ́run bàndẹ́bì lágara wà sílà gbogbo ayé ibùsẹ́ bọ́ ibùsọ̀ ọ̀sà ọlọ́run bá ní parẹ́ kọ́ sọ́ọ̀dì bùsílọ̀ àwọn tí wọ́n ń sẹ́bọ̀ sọ̀ọ̀sà ọlọ́run bá ní ẹ̀ ọlọ́run bá ní ẹ̀ ń tọ́ ọ̀là fún fífọ́ ọlọ́run tí wọ́n mọ̀ pé ọlọ́run nìkan ni wọ́n máa sùn ọlọ́run bá ní fọláfọlá ń sọ ọlọ́run kó tún rẹ bídí àtẹ́sánì ńlẹ̀ láìláìlá bídí àtẹ́sánì ọ̀hún náà lọ́wọ́ abẹ́rẹ́ ńlẹ̀ ni àwọn bàbá láwọn ọ̀gbà mọ́ àdúrà àwọn ló ti gbẹ wá nígbà táwọn kéékèèké báyìí náà wọ pátá náà máa ń tu sí àtẹ láwọn bàbá tó wọn fi ń ṣàdúrà yẹn ni àdúrà àwọn àgbà táwọn bá ní no ju tọjọ ẹni tó lọ sọmọ rẹ bídí àtẹ́sánì ńlẹ̀ ṣẹbẹ́ yìí kẹ́ àdó àwọn agbàdá wa ní orí bẹ́ẹ̀ mọ́ ìfẹ́ sojú yìí kí ó ṣe ẹja wọn lọ sẹ́ níbi náà rẹ̀ títí bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ yẹ jáàbù rẹ̀ nígbà ìwà àǹfààní olé náà lórí lábúrú. àdó àlọ́gbà ọ aláìyè kíláàsì wọn fi ń sàdó àdìgbà ni àwọn òdò àmọ́ gbogbo wa àìwọ àìwọ pátágbà ni káàgbà àti òkúta wọn kéékèèké báyìí tí wọn máa rú àti gbogbo wa yìí náà Ọlọ́run fẹ́ padà ló ń sábà ju bíbídà sí sáni òṣèlú ẹlẹ wọn àti pé kọ wá sílé kan tí wọn ti fẹ́ẹ̀ ní olùrẹ bíbídà sí sáni lẹfẹ àdúrà gbà yìí wàsílà yìí àní àyè tó súnmọ́ jù lálùjẹ́ńdẹ̀ tó súnmọ́ láàárín àti ọlọ́run ọba ibi ìjẹ́ ọlọ́run ọba ní bóyá òun làwọn fẹ́ gbé sọ́nà sọ pé àga wàsílà wọ́n sá mọ̀ pé ibùjókòó ibi ìjẹ́ ọlọ́run ọba ní tọ́lọ́run ọba pẹ̀tẹ́pẹ́ rẹ̀ wọ́n lọ rí lẹ́nu sọ̀hìn Bukhari rahimahullah hadith afa ajab abdullahi radiyallahu ta'ala wọ́n lè jíjẹ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé wọ́n lẹ́ni yóò sọ bẹ́ẹ̀ lè wí àdúrà yìí nígbà tó gbọ́ sí muhammadu pé òun tán ọwọ́ àṣàdúrà pé ọlọ́run ìwọ tó ṣe pé wọ́n ló di pèpè tó pè àti irun tó dúró déédéé yìí. bá ní fáńtẹ́bì ní wàsíìlà. ilé rẹ̀ gẹ́gẹ́ tó súnmọ́ àlàárà sí lálùjẹ́nà yẹn bá ní fún àti ọlá ọlájọ́lá bá ní fún àtẹ́bí. ọlọ́run wá gbé dìde ní ààyè yìí èyí ló gbé ọlọ́run sálùkáwà díẹ̀ pé sànẹ́bì lọ́ máa ànẹ́bì sọ́lọ́lá àsálàwà sọ ìfẹ́ ní ọba ní bá kọ́ni ẹ̀rí ìsìnpẹ́tẹ̀sì máa lẹ́tọ̀ ẹ dáfẹ́ jẹ́ ká súnmọ́ ara ẹ jẹ́ ká súnmọ́ wájú dáadáa ìsìnpẹ́ máa lẹ́tọ̀ fún fẹ́ níbẹ̀ yóò rí sípè òun níjọba ìdàlọ́ ìyá o ìyẹn ní pé ẹni yẹn máa wà nú ẹni tí ó rí sípè ànẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam. bákan náà inú sahih muslim nínú hadith afa abdullahi ibn amr ibn al-as kọ́lọ́hún gba ànẹ́bì sallallahu alayhi àdídẹ bá tó sí dàda ni bá ń pè o bí ṣe wí gẹ́lẹ́ ní kẹrí o tọ́ba sọ pé Allahu akbar Allahu akbar ẹ̀yin náà wí bẹ́ẹ̀ Allahu akbar Allahu akbar ẹ̀yin náà wí bẹ́ẹ̀ ashhadu an la ilaha illallah ẹ̀yin náà wí bẹ́ẹ̀ ashhadu an la ilaha illallah ẹ̀yin náà wí bẹ́ẹ̀ ashhadu anna muhammadan rasulullah ẹ̀yin náà wí bẹ́ẹ̀ kì í ti sallallahu alaihi wasallam. أشهد أن محمد رسول الله أين هو إبه أربط إبه النبي تقول لي قاوي ولك سوكي وأنا أشهد لك تقول لي عن شهادتين يا أربط إبه أنسي قال في حي على الصلاة طبعا إبه إلي حي على الصلاة طبيك سوكي لا حول ولا قوة إلا بالله حي على الصلاة أين هو إبه طبيك سوكي لا حول ولا قوة إلا بالله تعرف كده كم حي على الفلاح حيث بلا حول ولا قوة إلا بالله حي على الفلاح اللي ويبه تعرف كده كم يجي بخت لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر عينه ويبه لا إله إلا الله عينه ويبه àdébí sọ́kùn lọ́wọ́ sọ́láwọ́ sọ pé ọtí ẹ bá gbọ́ sí dàda ní ìpinnu ẹ wíro ohun tí ń wí ẹtí títí àkọ́kọ́ ni ẹtí sẹ́kẹ̀jì lẹ́yìn náà kẹ́ wá sá sàlátù fún mi àsàlátù fún ànábì ẹ̀yin náà mọ̀ òun ni Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid ìgbésẹ̀ kejì ni ẹ ọ̀yà. torí bẹ́ẹ̀ ni yóò sọ bá sọ̀tà látọ̀ ìwúrò kan fún mi mẹ́wàá lọ́lọ́run bá ti dìbò. aliwasila ìgbésẹ̀ kẹta ẹ̀sùn tọrọ aliwasila fún mi ilé tó súnmọ́ alẹ́ ara sí lálùfẹ́ náà yẹn ẹ tọrọ rẹ̀ fún mi ànẹ́bì. àlùkò sálánsálà yẹn aliwasila yẹn ipò kẹ́ni lálùfẹ́ náà. ọ̀lẹ́tọ̀ sẹ́dikẹ́ni àyàfẹ́rú kan náà àwọn ẹrú ọlọ́run ẹ̀rẹ̀ àdẹ́bí pé ara rẹ̀ lọ́rọ̀ ọlọ́run ni wọ́n á fẹ́ kó ti gbé mi àdẹ́bí gan ní ọ̀jẹ̀. ẹni ọba sọ̀rọ̀ wà sílà yẹn fún mi ìyẹn ni bó gbóná wà bá a bí dáwà bí dáná dáwì yẹn òwì jálẹ̀ fún mi òdídé bíi allah ti àwọn tó dé náà mi wà dà ọ̀pá ẹni ọba wíwẹ̀ fún mi hálàtìlà ó ṣàfà ìsìnkú ti dandan fẹ́ ni bẹ́ẹ̀ ó àárín lọ́dọ̀ mi ìyẹn ni pé ìsìnkú máa lẹ́sọ̀ọ́ gbogbo àwọn kan tó kún díẹ̀ kà tó lórí rẹ̀ ń bì sí ọlọ́run àforíjì káyọ̀rí obìnrin yìí pé ìbáàdà tá a ti lórí pé wọ́n pèrò ẹ jẹ́ ká fi mọ́wọ́ ká má gbàgbé àkọ́kọ́ á wí bí wọ́n ṣe ń wí ìkejì. هذا ثلاث عن النبي صلى الله عليه وسلم إكتا حي اللهم رب هذه الدعوة التامة وصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة قلتي ودرجة به وبعث المقام محمود الذي وعدته أو إباده لينا سنة من سنة على ذو يقولون رضيت بالله ربا وبالإسلام دينا súnà mi tó wà láti òun ni bí àdúrà ti mẹ láàrin wọn pé wọn á sì kọ́ mọ̀ ọlọ́run èdè apàdà ọlọ́run ọgbà òun náà ní bá tún tẹ lọ́run ìjọ ọlọ́run náà ìdí àfúwá wọlé àfihàdá ìdúnìyà wọlé àtúwì yẹn náà ọjà àwọn bí nǹkan bíi márùn tá a gbé ní kìsẹ́ lábẹ́ àìdáadáa tó wọ́n ti kí ni o wọ́n pè ọlọ́wọ́n ni wọ́n jáhìnú fi sabilihi la'allakum tuflihun. ọlọ́wọ́n bá sọ pé yóò nípa gbóòdodo a ní ẹ̀fẹ̀rọ ọlọ́wọ́n bá gbogbo ohun tí ń jẹ́ ìwà ẹ̀jú lẹ̀. ẹ wá wá ohun tẹ́ fi súnmọ́ lọ́hùn atọ́mú ayé pé kò sí ohun tá a lè fi súnmọ́ lọ́hùn ọba ju rere lọ kò sí ohun tá a lè fi súnmọ́ lọ́hùn ju gbogbo ohun tó lè yọ lọ́hùn ọba nínú lọ kò sí ohun tí ó yọ lọ́hùn ọba nínú ju ìjọsìn lọ ìjọsìn tẹ̀lé ìhun tó kẹnu tó sẹ́jú ni gẹ́gẹ́ bí mùsùlùmí rahimahullahu ta'ala bí wọ́n ti ṣàlàyé ẹ̀ ike ri orúkọ ni tó kó sínú gbogbo ń tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí tó yọnu sí nínú ọ̀rọ̀ àti ṣe àwọn kẹta lè fi di wòlé ọlọ́run ọba nìyẹn èyí tó hẹ̀ ní àti ìtọ́ pamọ́ ń tálé fi di wòlé ọlọ́run ọba nìyẹn kì í ṣe ká yàgbẹ́ sílé àtọ̀pàwọ̀ kálúwà ìyẹn ò lè di wòlé ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ kéèké kan máa pe séwù bí ọlọ́run ni wàá fi di wòlé ọlọ́run kódà ìyẹn ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù ọlọ́run ọba gbogbo ohun tí ń jẹ́ má ṣe ẹ̀ máa dì í. iṣẹ́ ìtẹ̀lé ni kẹ́ wá fi súnmọ́ lọ́wọ́ ọba ẹnì kọ́ lọ́wọ́ ọba ti ṣàlàyé nípa àwọn tó máa jẹ́ ní àlá iná àwòlíyá lọ ìṣàkọ́ ogun àléhìn wọ̀lá ọ̀hún ní àhúnsà náà. bọ́lọ̀ ti ṣàlàyé wọn ni ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ wòlíì ọlọ́run kò ní sí ìpayà fún wọn kò dẹ̀ sí ní sí ìbànújẹ́ fún wọn ọ̀rọ̀ pé wọ́n kò láyé wọn máa òkè kò lọ́rọ́ sí máa rí tí mo bá lọ sẹ́kùn ní sí fún wọn wọn ò sì ní kẹ wàhálà níwájú tí wọ́n lọ. ọlọ́wọ́ á ní àwọn wòlíì ọlọ́wọ́n bá yẹn bó láti mọ̀ wàlẹ́bí ní amadu wọ̀gánù yasafun. àwọn ni àwọn tó páyọ̀ ọlọ́run tí wọ́n sì ń segin ni ọ àwọn nígbàgbọ́ wọ́n tún wá ń páyọ̀ ọlọ́run tí ọlọ́run wọn ń sè má sì ọlọ́run wọn jìnà ó bẹ̀ gbọ́n sí ẹ̀yìn fídíò wòlíì nìyẹn ìpè kò sí ohun téèyàn fi lè di olùsúnmọ́ ọlọ́run ju pé ohun tọ́lọ́run ti lọ́rùn yẹn lọ ká sì ràn rẹ̀ ká gbáre ọ̀rẹ́ yẹn ká sì náà lórí pé téèyàn bá ti gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn ṣe é ti fa tọ́lọ́run bá fi mímí yẹn bó ti wà ní àdéhùn olùkúdù. ọlọ́run sọ bẹ́ẹ̀ yìí pé kóńtù sànù ààbò lẹ́ni yẹn sùn àwọn ọ̀gbẹ́ mo ti dé sí ìgbọ́rọ̀ rẹ̀ mọjọ mojú ojú rẹ rẹ tí ọ máa fi oníríwu tí ọdà mọjọwọ rẹ ni ẹ kò ní gbàǹkà tí ọdà tọba wa bìbí léèrè àdá ló tọba tó wá wá sí ìní Ọlọ́run láwọn àìjáde àwọn wèrè táwọn bá tún ẹ tún ọ̀rẹ́ wọn kọ kó ti di Ọlọ́run alọlọrun lòun òun náà lọ́lọ́run orí yìí ti dàrú tí Ọlọ́run náà ni wọn máa tó kọ́ ọ́ tọ́ba fi mí máa fún ọlọ́run náà lè tún sọ̀rọ̀ sọ́mọ pé tọ́ba jẹ́ èèyàn bí ìwà àzọ̀ mórí rẹ̀ òpin sílẹ̀ tó ń sọ pé mo bá bira mi léèrè máa dára mi lóhùn ẹ pé níyẹn bá ti fẹ́ òpin ọdún pé ìbẹ̀rẹ̀ wèrè ti dé ènìyàn sọ̀rọ̀ èèyàn ó ṣe nẹ́fìlà ọlọ́run wá nífẹ̀ẹ́ rẹ̀ gbà ṣé ọlọ́run ó ṣe má ṣe ọlọ́run ó tọ́ba wá sí èmi ọlọ́run láwọn àyíkáàdì máa sọ. obìnrin yìí gbéra bá rẹ nìkan ọjà wọ sórí odò odò rí àlègbè wòlé ọlọ́run káfí lówó kí ni ìmánì rẹ̀ sọlọ́run kí ni ìmánì rẹ̀ sáà nẹ́bí sí ń sọ súnà nígbà tí ewu ń tọ̀ ń fagbọ̀n rẹ̀ ti sẹ́ni yẹn kì í dẹ̀ sí afagbọ̀n lọ́lọ́run dà. ewu ti ń ṣẹlẹ̀ yẹn kìí ṣe kàràmà síhìrù nìyí tán ni. abẹ́ irúfẹ́ níbẹ̀ kò sínú ẹni tí ń kírun jàmá wọ́n níbẹ̀ ni wọ́n ní bàbá wa fádùá ni ọdún kan ni wọ́n lò lé ẹ̀kẹ́ lọ́dún wọn máa ń jáde wọ́n là fẹ́ ẹlẹ́hà ni wọ́n ẹlẹ́hà bò ẹ̀kẹ́ lọ́dún náà jáde wọ́n bá ti wá jáde wọ́n máa tó kí ni wọ́n fẹ́ yóò rí bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ yóò rí bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ yóò rí bẹ́ẹ̀ yóò bá pín gbogbo ohun táwọn èèyàn fẹ́ yóò pín fún wọn lórí inú yàrá rẹ̀ ló kó sí ẹni tó ló ń fọmọ sọmọ ni wọn fẹ́ ọ̀rọ̀ mọ mi wọn fẹ́ ọkọ yóò pín sí gbogbo wọn lẹ́yìn tó ti lọ sẹ lọ́wọ́ kó ọdún kan tán àbọ̀lọ̀ tẹ̀ lọ́wọ́ ẹ tí òkè wò jẹ̀mí ọlọ́ni wá rí káwọn máa rọ́ọ̀kì ẹ̀yìn náà eléyìí ń jẹ́ amúrò fẹsọ̀ láti lè jàmá akọ àjùlọ kọ fún ẹ dẹdẹ ni ọ̀rẹ́ yẹn àtọ̀rọ̀ tó lé láǹtọ̀ sáláńsọ ike mọ dẹdẹ ti gbèrò ike máa ní kí wọn lọ bá ń sẹ kì í sẹpẹ nsú àwọn anìkẹ́nìkẹ́ ọ̀sáájú bó tilẹ̀ mọ́mú gbogbo àwọn tí wọn wá kírun jẹmẹ ìlọ sùn wọn má a máa ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ pé èyí ṣe sáà nẹ́bí òfin padà sí bẹ́ẹ̀ mọ́ ní wọn ọ̀sẹ́ kí mọ́ wọn ò wọn má lé mọ́ ni torí àwọn obìnrin àtọ àwọn ọmọ kéèké ti bẹ́ẹ̀ lé bẹ́ẹ̀ kó jíjẹ ọlọ́run ọba ṣe o fún olè máa fi sáwẹ́ wà o mo bẹ̀rẹ̀ pé sọlá tó jàmọ́ yìí ṣeré má gbàgbé ségè yìí wọ́n máa wọ kálúwà iye àgbẹ̀ ti nulẹ̀ òórùn òdì gbọ́dọ̀ máa wà nulẹ̀ sọlá wọn sọ̀rọ̀ àti ìdùnnú máa wà ńbẹ̀ ìyapa kọ́kọ́ ti wà ńbẹ̀ yẹn náà kò tó kírun jàmá àtòríṣiríṣi àwọn aláburú mi wọ́n tún lè máa lọ fi ń fa àlùjọ nù ọlọ́wọ́ ni ọ̀já inú fi sẹ́bílì torí bẹ́ẹ̀ jagun jọ̀nà lọ. làálàgọ́ tó fúnlẹ̀ fún ọ. ẹ̀bà lè jẹ́ ni bí ó jèrè ẹ káwọn ọ̀tá já nínú àwọn kẹfìrí àwọn ọ̀sẹ̀ bọ àwọn tí wọ́n jáde kó lójú ọ̀nà tó dúró déédéé àwọn tí wọ́n fẹ̀sìn tó dúró déédéé sí. ọlọ́wọ́ bá wá ń ṣe àwọn mùsùlùmí ń ṣe wọ́n ní ojú kòkòrò nípa eléyàn nítorí ohun tó ti pa léṣe kalẹ̀ fáwọn tó jagun lójú ọ̀nà ọlọ́run jọ́ fi dàlù nínú ìrìnjẹ àti oríire tó tóbi tó gbére tí ó máa kọ̀ntínú tí ò ní tán tí ò ní yẹ nínú yàrá tó ga tí wọ́n fọkàn balẹ̀ ń bẹ́ẹ̀ tó yẹ pé ibùgbé ibẹ̀ ń tó dáa ní tó ti pẹ́ tí wọ́n bá gbé nu yàrá ìlàlù jẹ́nà ó sọ wọ́n gbádùn kò díẹ̀ ìgbádùn òní sùn àwọn òbí gbádùn máa ń sùn yẹ̀ láyé. wọ́n kẹ́ ẹ̀ ti jókòó jókòó jẹ́rẹ́ ajẹ́yìn jẹ́yìn ọ̀hún gan-an ẹ bá wa mú wáyà wà ẹ̀fẹ́sẹ̀ wá gbádùn. amutí ìmutí jẹrẹ ìdí ìdí ẹbí pọ̀jù ẹ bá ń gbójì gbádùn sùn. wàhálà ajẹrẹ ajadìẹ ajẹgbẹ ẹgbẹ ẹgbẹ wa níbi ẹgbọdọ fẹrẹ kẹkẹ ẹ má dùn kẹkẹ gbàdúrà máa sún yẹn láyé ṣùgbọ́n kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lálùjẹ́ náà láyé tó ti fẹ́ ni ọba gbé bẹ́ẹ̀ á máa wà láyé ni kò ní í kú bí yẹn bá ti ẹ̀rí gbàdùn sùn wọn láyé yóò sì padà kú ìyẹn ń kọ́ aṣọ òní gbó mẹ́tẹ́ kò pé á fọ̀ ọba bá tẹ̀ pé gbogbo gbọ́ ọba tẹ̀ lágùn sí àwọn òbí òṣogbo ẹni ọba sì jọdọ̀ yọ jọdọ̀ ti ta yẹrayẹrẹ ìlànà ọ̀ṣọ́ àtọ̀tọ̀ òní darúgbó ìrẹ́ ìpín ṣẹlẹ̀ yìí pé tóru àtọ̀kẹ́ bá ń kọjá láàrin yẹn ìyẹn máa gbó lọ gẹ́gẹ́ bí afa ìbùnùtùrẹ́ ti ṣe sọ. lórí iná ẹlẹ́jẹ̀ ti dà ní ìdá mọ̀sáwúláyà alájẹ̀ ní ti àdìnàyà fún lẹ́lẹ́dẹ̀lá. síbi iná ẹlẹ́jẹ̀ ní ìdá yìí òru àtọ̀sán ìdá mọ̀sáwúláyà alájẹ̀ ní táwọn méjèèjì bá ń lọ tí wọ́n ń bọ̀ lórí ọmọ tuntun ọmọ tàbí lè sùn òru gbòòrò ọ̀sẹ̀ ń gbòòrì lórí ẹ̀ àbí wà ń kogójì ọdún ọ adínà ìyá owó lélẹ́bì rà yóò gùn náà wọ́n padà sọ pé àfẹ́ ẹbí rúgbó á padà gbòòrì ṣùgbọ́n ìròyìn ní wáyé lálùjẹ kí wọ́n máa lo thousands of years lálùjẹ náà yóò sì wà bó ṣe wà náà ọ̀dọ́ nínú ẹ̀ ni wọ́n máa wà ọlọ́run dákùsọ̀ wà lẹ́yìn tẹ́wọ́ àlùjẹ náà á dùn báyìí fún àṣìkìlà.

tẹ̀lé wẹ́ ká mú yìí tó bá ti dé ní ẹsẹ̀ náà. a lè sọ bẹ́ẹ̀ nítorí wípé ayò kọ́tàlú yẹn lẹ́ẹ̀lọ́gà ẹnì kan sọ bẹ́ẹ̀ wúlú ti lè. ẹ bá jáde òjò bá sọ fáwọn sọ fáwọn láti ti fáwọn ẹni yẹn kí la ní wọ́n fi wọ́n yọ ẹyin ju wọn báyìí. ẹbí kẹ́sì lẹ́yìn wọ́n wá sọ wọ́n sọ òrò báyìí wọ́n á tún béèrè omi ẹni pé ikú ikú tó le gbáà ni wọ́n fi lábìsọ yìí pé súnlẹ̀ ní kátábà lórí tẹ̀ ìlú dáàbì wọn lórí kò túbọ̀ yìí pé ènìyàn wà gbẹ́sẹ̀ lẹ̀ báyìí àfọlùkùtà àbúrò àmórí rẹ̀ á máa túká èsì bẹ́ẹ̀ fáǹsì sáláńsì tí wọ́n balabala ní èdè yìí bẹ́ẹ̀ náà láti ní láti ní wọ́n ti àwọn ènìyàn ìyá tó sì tóbi jù bẹ́ẹ̀ nìyẹn gbogbo àwọn èyí tí ń wà lẹ́yìn rẹ̀ yẹn asọ́bọ̀bì ọ̀rọ̀ bá dé náà. Thank ẹ̀rí àlùmọ́tọ́lákọ méjì èyí tó bá já sí pé ẹ̀rí pé ọlọ́run ọba àlejò ọlá ní àtọ́lákùn ọ̀rọ̀ tání fàyẹ̀mùsákùn bí màrú fi àwọn tẹ̀sílẹ̀ ìhun bí ẹ̀sán tí èèyàn bá kọ̀yàwó pẹ̀lú wípé ó sì mọ́ra lákọ̀ọ́kọ́ ìyẹn ló wọ́n fẹ́ mọ́ ẹ̀ẹ̀kejì irú èyí tó òun ló ń pè ní ìyẹn ló ń kọ́ tẹ́lẹ̀ nìyẹn òun ń pè ní bainunatu sukra bainunatu sukra ọwọ́ apàdà sílé wọn sọ̀rọ̀ ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ fẹ́ràn kó ti ṣe ọsẹ haidu kéne ọmọra ìkejì kẹta ọwọ́ apàdà sílé wọn ẹyọ kan méjì lèyàn lèyàn kò pín dandan. tọ́ba fẹ́ padà sọ́dọ̀ èèyàn kọkùnrin kan ó ti fẹ́ ṣùgbọ́n tí ọba fi padà èèyàn fẹ́ pẹ̀lú akidi jadid wa mahrim jadid ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kẹ́sì bẹ́ẹ̀ ọwọ́ apàdà lẹ́ẹ̀kejì ó tún ṣe bí ọdún márùn-ún ìbínú tí máa ń bí ọ̀yàn bá tún dé ọba tún lọ kọ̀ àbí kò ẹ̀jẹ̀ ó tó lé ọdún kejì báyìí ó tún lọ kọ̀. ọ̀sẹ̀ haid ìmọ̀ra àkọ́kọ́ ìkejì ẹ̀kẹta ó tún padà sílé wọn ó sì tún wà níbẹ̀ inú nẹ́tún sógọrọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gbọ́ mi bẹ́ẹ̀ ọba tún rí sí pé wọ́n gbà padà wọ́n ní à tó tún ṣe tán nìṣẹ́ àkùtẹ̀ ní ríbẹ̀ mọ́lẹ̀ kan yìí mo ti rí pé mi le jù ní àwọn yẹn dẹ̀ bá mi sọ̀rọ̀. náà bó ti rẹ̀ kò pín dandan. náà fẹ́ẹ́ fẹ́ẹ́ mi bá mi lọ dáadáa kẹ́nìkan ọ̀fẹ́ tó fi gba padà yọ padà sọ́dọ̀ rẹ pẹ̀lú ákìdí jẹ̀dìdì wọ́n máa rí jẹ̀dì ìtakókó tó gbádùn dáadáa ti máa rí mi. nígbà wípé ọba tó wá gbà padà sọ́mọ pé ọba tó lọ́dún méjì lọ́ba tẹ̀ fárígá pé ẹ̀kẹ́ yìí mo ẹ̀kú ìmọ̀ ohun lónìí obìnrin yẹn ti tún ṣe àìdùlẹ̀ kìíní ọmọra ẹ̀kejì ẹ̀kẹta ọ̀fà ẹran ti lọ. òun náà ń pè ní bẹ̀yìnú nẹ́tún kó bọ̀rọ̀. nígbà yẹn o tí òun ti máa ń ṣe lára rẹ̀ yẹn tọ́bi tó wá wálẹ̀ padà ó wulẹ̀ wálẹ̀ ni. ọ̀sẹ̀ tó fún ọ láti tẹ̀ hátà tẹ́ǹkì àzáwòjá ń wáyọ̀. كان يتوقع به صياد الصيام أوكي يا نعم أمزي جزاك الله عليكم السلام ورحمة الله وبركاته نعم sí ní kẹsọ ẹ lè tẹnu lọ́wọ́ kódà nínú ìlànà ẹ̀sìn lọ́wọ́ abẹ bá rí sáré rẹ gan ẹ rí i pé sèkùn alágbáni rahimahullah ta'ala nínú ahkam al-jana'iz wa bid'aha wọn jẹ yé yí pé inú súnà dáhùn yẹn pàtì láwùjọ òun náà ni haythuma mararta bi qabrin mushrik ní gbogbo ìgbà yóò tọ́ débi kọjá níbi sàárè kiri ọ sàárè ọ̀sẹ̀ bọ ọba ṣerùkù bí náà kó gbìyànjú wípé ẹ wọ náà o ẹ̀yin tẹ wà ń bí ìtọ́ba ti dé gbogbo àwọn bí fókù sọ̀rọ̀ yẹn ẹ̀sìn náà ni ẹ̀sìn wọn á ní ẹ̀dákẹ́ fún ẹ̀ ní dákẹ́ torí jókè náà nà nígbà tí àwọn àyìnṣà ọjọ́ ọlọ́ọ̀tà làánì ha ti ń sọ dáadáa rere tí Ibn ní kò ní àlejò ó ń da mọ́lẹ́bí pọ̀ ó ń ṣàánú aláìní àwọn dáadáa tó ipẹ́ sì pè wá lọ síbẹ̀ ṣùgbọ́n kò tún bá kọ́ sẹ́sì wọ́n tó jíjẹ ọlọ́run sọ̀rọ̀ pé àkọlé rà ní ọlọ́run yẹ wá jọjà bí màá dàgbà lẹ́bí wọn ní bẹ́ẹ̀ tó tún bá tó tún sẹ́sì ní kó tó kò yá ẹ̀sìn ní kẹ́ sọ̀rọ̀ yẹn ẹni tí wùn yẹn kò yéwu ìgbà tó bá ti kílẹ̀ yìí pé yẹn kú ní kéferì ìta náà ní kíláfẹ́ sínú inú bò téèyàn máa ń ní sàwéhìntù nínú ni nígbà tí èso nàìjíríà sí ọba nàìjíríà ti bẹ́ẹ̀ ní ìyá àdàrà ìsìláàmù olè sọ̀hábà bìdárì kàlíyàwó wọ́n fi ìsìláàmù ẹ̀hẹ̀ sí wọn nínà ọlọ́run dẹ̀ tún fi hàn nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ka súrátù tọ́hà fún ó sì gbà pé ah, ó ṣe rí náà lẹ́sìn ká yìí tó sunkún àtàkọ́lọ́pọ̀ àwọn tó wà pẹ̀lú ẹ̀ ọgbà àǹfààní ta gbangba ni wọ́n wá yọjọ́ sí rẹ̀ sí nulẹ̀ ìyẹn kílíà àwọn àgbẹ̀rẹ̀ àwọn àti àkọlẹ̀ rí ọ̀nà ọlọ́wọ́n á ní ìyẹn mọ̀ kọ̀kọ̀ ìkọ̀kọ̀ bò ó àkòrí bẹ́ẹ̀ ìkọ̀kọ̀ tá a lè máa sọ́n pa rẹ̀ òun ní pẹ́ni tarí tó ń kírun dáadáa báyìí ó wá tún sọ àwọn láburú kan àbá àti ẹni láburú rẹ̀ kẹ́nìkan máa ní ọmọ tí ń ṣe ń kọ̀rọ̀ yàrá rẹ̀ irú yẹn la lè máa yí gbólóhùn sẹ́yìn mọ̀ kọ̀kọ̀ Thank you. tí wọ́n jọ ṣàgbèrè mọ́lẹ́ ni wọ́n jọ ṣàgbèrè. àwọn kan náà lọ́dọ̀ àmì ìbàyẹ̀ kò sí bí wọ́n ti fún lídìí àzìnà sọ́lẹ́ ní ọba pínpín ẹ̀wọ̀ ìjọba nàìjíríà ó tún mu wọ́n ní ẹ̀hìn wọ́n sì lè láyà láyà kó gbẹ́gbẹ́ akọ́ máa gbé ìjẹ̀yẹ̀ lásìkò tí fúnpá àwọn èèyàn ń ga yìí.

ẹ̀fẹ́ òtúnjẹ́ sì lọ́wọ́ ẹ̀hẹ́ oṣù kẹ́sìsì ọwọ́ pátá oṣù wọnú yàrá ló táyé àgbọ̀dẹ̀ wò pé gbangba yìí náà kò sí wàhálà ẹni ọba dẹ ọ̀yọ́ káàbùkù ni sọfẹ́ ìtúbẹ̀ náà lèyẹn ti òfóun fẹ́ dọ́gbọ̀n rẹ̀ kẹ́sìsì náà ní nàìjíríà àwọn àmọ̀ òṣìṣẹ́ gbangba kẹ́sìsì náà ló rẹ̀ ṣùgbọ́n ohun tó ń wà lọ́dọ̀ tí wọ́n ti pé ẹ̀gbọ́n kéèyàn ò sí méjì lórí rẹ̀ láì sàbìsínà nínú ìdájọ́ òfin orílẹ̀-èdè nàìjíríà tó nípa bẹ́ẹ̀ èèyàn lè fẹ́ nìyẹn níjìyà tọ́ba lè lọ sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ti wá àti fún ọ̀dà púpọ̀ jù tọ́lá àfáà tí ọ̀sán fún náà lè fún níjìyà ìyẹn ni ọgbọ́dọ̀ wáyé níbi tí wọ́n bá ti ń lò fi ẹ̀sìn tọ́bi wáyé bẹ̀ tọ́bi ti déwájú ẹni tó jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí òfin ló dé fọ̀tọ́rọ̀ mọ́ yọ jẹ ìyá orí rẹ̀ tọ́ba jáde kó ti níyàwó lé ọ̀pá ni tóbìnrin yẹn ní ọba ti lọ́kọ lé wọn pa òun náà tí wọn bá sì ní àwọn oníwèé lọ́kọ wọn wọn sì kí ni ọ wọn gbé wọn bọ́ sí gbangba tí wọn kẹ̀ fún yòówó wọn lásán gbogbo ara yòókù wọn ó tu lẹ̀ tó ti fi awọ ní awọ ara wọn kò sí ìjẹ rárá rárá yòówó wọn tí wọn tún máa dá fìdí náà bí ilẹ̀ wọn bá jókèrè wọn tún fo gbáyà rẹ̀ yẹn náà àti bí òfò rẹ̀ yẹn. ẹ ti kẹ́ ẹ ti rẹ̀ mi wọ́n ti lò ní ẹ̀sìn wọ́n wá bẹ̀ wá kú kíní awọ yẹn pàṣán wọ́n kó bò ní awọ ara tó lè pé yọ máa pa ní awọ ara yẹn òdìdí ọgọ́rùn èrò ó sì tún pé tá a wò tó dàbí wọn ní owó ti ti ń tẹ̀ ìrora tó yóò jẹ́ kó tún mọ̀ yẹn lò jẹ́sẹ̀ tí wọ́n máa dá fún bìtì lù yẹn ẹni tí wọ́n bá yẹn báyìí lẹ́yìn ọ̀kẹ́ lásán ọba wa kú bẹ́ẹ̀ ọlọ́run ó borí ìyẹn bí wọ́n ti lò fẹ́ẹ̀ tí wọ́n lọ sọ́dọ̀ àwọn àfáà tí ti wá àti wọ́n bá ilẹ̀ kẹsì wá ìfẹ́ kó túbà kó má ṣe bẹ́ẹ̀ mọ́ kó sì máa ṣe dáadáa kó sì sọ́ra lẹ́yìn ẹ̀yìn lọ́sọ̀ fún kó má rí tẹ́nìtẹ́ni mọ́ nínú mistake tẹ́lómi máa ń ṣe nìyẹn ìjọba àdúgbò yọ wá sí débi kí ló dé tó ṣe òun náà àní mo ṣàgbére mi má sọ fẹ́ nìkan gan ọgbẹ́ni tó ọdẹ sọ fún mi yìí oníwákàtí mẹ́fà lò gbogbo ìgbà tó ti gbọ́rọ̀ sára tí ó gbọ́rọ̀ sára sísà wà péré mi òun lè wá lọ jókòó nìkan ó ti lo sísà wà sílẹ̀ ń mẹ́ẹ̀ ó lọ ní kókó mẹ́wọ́n ń sọ̀rọ̀ kan bá hmm. ó ní kí ló dé báyìí ah, aláhi àṣetáni máa lágbára o àtàlà àṣetáni lò ó wọ́n ti wọ àfáàyè ní ọmọ àwò fẹ́ ní ọlọ́run kí ní kan ó sì ń kẹ́ báyìí ẹni tó sọ fún ọdún wákàtí mẹ́ta lò yóò lè wá máa lọ ọdún wákàtí kẹ àtẹni tí ó lè lùsẹ́jú tó bí ibi gbọ́ tẹ́ báyìí kọ̀ bá ìjẹ́bi tá a jókòó yìí náà lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ méjì méjì ó bèèrè àfi kọ́ sáré ní tìkẹ́ tí wọ́n pọ̀ sí lọ́wọ́ kìlọ̀ pé a títà tí kò ní sí wọn lọ fẹ́ nìkan pé wáyé wọ́n ní wí. àǹfààní olórí ń bì jíde náà lọ́sọ̀ yẹn nítorí bí yóò dákẹ́. wọ́n sọ pé ìdá àtọ́fọ́sọ́ àti ìrọ̀lẹ́ máa rí ni. à ń sèrè náà kù sí ọ̀sẹ́rù ọ̀sọ́dúnrún lẹ́ẹ̀dẹ́ ìṣọ̀dá ń sèrè àbíyá mu nígbà yìnyẹn bá fún gbólóhùn lè pàtílẹ̀ ọ̀hún mọ́ ọ̀dẹ ẹni tó fẹ́ fún yẹn kọ́ ọmọ pé tẹ̀ ẹ̀gẹ́ fún jùjẹ lọ. ó ń gbélé láì lọ́wọ́ kan ní. ìwà ń rọ ìran àgbàdo fi ló tán ìran lọ́nà wọn kàtí kan tí mo sì bá sọ̀rọ̀ yẹn tí máa fà wá náà ni wọ́n máa ń jó boroboro báyìí. àjábọ̀ tiẹ̀ ni torí bẹ́ẹ̀ kéèyàn pa ọmọ kọ́ àdìkú sọlá àti kíkà. bẹ́ẹ̀ni wọn ní tí wọn bá ń pèrò ọkùnrin onídìrí àwọn ẹyẹkú lè máa ṣe bẹ́ẹ̀ni dàda nínú ẹlẹdí ó sì kọ mọ àwọn sàlámẹ ti kó nẹgbẹ sọ̀rọ̀ wọn tí mọ̀ásìlì máa ń sọ. àbẹ́ẹ̀dì kẹ́sì lẹ́yìn náà ní gbólóhùn ìkọ́mọ̀ wọn a tún máa ṣe àzáàlì fún nù nínú sẹ̀ríà òun ló kọ ọ̀rọ̀ táwọn sọ̀tà láńgọ̀ pé láàrin àbámẹ́yìn láàrin irun pípé méjèèjì àdúrà bẹ́ẹ̀ tó ti fọ́lọ́hún òní ìsinmi kò ní kọ̀. tó nípa bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ń sèkọ́ ọmọ náà ká tó máa rí bí wàá bí nùsẹ̀ wì. tó lè pẹ́ ní ọba sèkọ́ ọmọ kì í ṣe bẹ́ẹ̀ ti máa ń ṣe yẹn ìyá ìkọ̀ ọbẹ̀ sèkọ́ ọmọ. àlọ́ àgbọ̀lọ́ àgbọ̀ àṣẹ wọ́n máa farabalẹ̀ wí náà ni Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala falah qad qamatis salatu qad qamatis salah. Olùkọ́kọ̀ wọlé wí. Allahu akbar Allahu akbar la ilaha illallah ó sọ awí nìyẹn èdè fún ti àwọn bíi kí wọn pè sẹ fún àwọn ọmọ ogun àwọn yóò tẹ sáfù sáfù sáfù kì í sẹ sí ọ̀bájá wò á kí o àṣejà ni. torí bí ìyẹn kẹ́kọ̀ọ́ rẹ̀ kí ni pé yẹn ó kẹ̀ kí máa gbé fóònù mú lọ́sẹ̀ kẹ́kẹ́ wọ́n kẹ́ máa wẹ́rẹ́ wẹ́rẹ́ fẹ́ wọ́n dà àyíká kò sí kọ́ ọmọ náà lélẹ̀ yóò lè so. wọ́n lè asọ̀lá tó náà bẹ́ẹ̀ tí olùpẹ̀rù bá sọ pé asọ̀lá tó xẹ́rù mi náà fún náà làwọn ẹ̀ wò kódà bẹ́ẹ̀ bá gbọ́ nulẹ̀ gan nígbà tó jọ lọ́nà wọ́n sọ pé hayya ala al-fala wọ́n wí náà wọ́n bá ní sọ́ọ̀lù bí ipò yóò di kó ẹ̀yin náà wí náà sọ́ọ̀lù bí ipò yóò di kó. àwọn òpèrú bẹ́ẹ̀ fún yín ní òṣogbo jọ́ọ̀nì ní àná tèmi pè fún yín àwọn ajáda wọ́n pè fún yín ẹ mọ̀ pé súnlẹ̀ níjọ wọn bá tún bẹ̀ jáde ẹ̀ tún bẹ̀rẹ̀ wàhálà ni. sọ́ba kiri hayya ala al náà nígbà tó tó rọ́ wọ́n sọ pé sọ́ọ̀lù bí ipò yóò di kó.

náà aleykum salaam ṣe lọ́kàn. ọyọ ọyọ ìdáhùn ìdáhùn ìdáhùn. káàdì tó gbogbo ètò wa tán. ẹ ò sí ìtẹ́lẹ̀ ọ̀sẹ̀ yẹn ó bọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ni ẹ fà á lálàsẹ̀ lọ́wọ́ tí wọ́n ṣe wọ́n bá ṣe ẹ mọ̀ bọ́lá wọn bá ní yàní ahkamu hakimi gbogbo ẹjọ́ tí wọ́n dáńdá fún da ọlọ́run oṣù dájọ́ ni. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك